My name is Iwalewa Oloriyomi, a student of classics from the University of Ibadan. And I'm here today because today is a very special day. Today is World Mother Tongue Day. And I'm delighted and honored to be introducing a very special mother derived from the Yoruba culture. She is the Mother Oshun. The Mother Oshun is a woman. She's a, an energy of social harmony. And I'm going to be telling a story about how all the other male deities tried to displace her because she was a woman and the world could know no peace. This story is about how she stood her place and she came out tops simply because she tried to fight for herself that she was a woman. Oh, ayé mi o òrìṣà òkè o. àgbà irúnmọlẹ̀ ni ọ̀ṣun jẹ́ ó rọ̀ láti òde ọ̀run ni àwọn àgbà babaláwo sọ pé bí ó tilẹ̀ jẹ́ pé mẹ́rìndínlógún ni àwọn irúnmọlẹ̀ gbogbo ń bá Ọ̀rúnmìlà rò láti òde ọ̀run sílé ayé àwọn mẹ́tàdínlógún ni ìsọ̀rí tí ọ̀ṣun bá rọ̀ àti pé ọ̀ṣun nìkan ni obìnrin láàrin gbogbo wọn irínwó òrìṣà kò dé ilé ifẹ̀ gẹ́gẹ́ bí ọ̀kan wọ́n dé pọ̀ ni àwọn tí ó dé pọ̀ jẹ́ mẹ́tàdínlógún òrìṣà tí ó sì jẹ́ pé ọ̀ṣun ni ó jẹ́ obìnrin láàrin wọn àwọn mẹ́rìndínlógún ọkùnrin kò jẹ́ kí ọ̀ṣun ṣe nínú iṣẹ́ tí àwọn ṣe wọ́n sọ di èrè ẹ̀yìn wọ́n sì dé mọ́lé ṣe ẹrú sí àwọn ẹgbẹ́ rẹ̀ àmọ́ búburú bẹ̀rẹ̀ sí í ṣẹlẹ̀ ní ilé Ifẹ̀ àtijọ́ òjò rọ̀ ìyàn àti ìdààmú kún ìlú àwọn òrìṣà ronú wọ́n bá rán ifá lọ bá olódùmarè olórí àwọn òrìṣà láti mọ ìdí ìṣòro wọn nígbà tí ifá dé ọ̀dọ̀ olódùmarè tí í ṣe olórí àwọn òrìṣà olódùmarè béèrè bóyá ọ̀ṣun ń kópa nínú gbogbo iṣẹ́ tí wọ́n ń ṣe ifá dáhùn ó ní wípé nítorí ọ̀ṣun jẹ́ obìnrin wọ́n de mọ́lé wọn ò jẹ́ kí ó ṣe nínú iṣẹ́ tí àwọn ń ṣe olódùmarè sọ fún wọn pé nǹkan tí ó fa ìṣòro wọn gan-an nìyẹn ó wá sọ fún wọn ó ní kí wọ́n máa jẹ́ kí ọ̀ṣun ṣe nínú iṣẹ́ wọn àti wípé kí wọ́n lọ sí iwájú ẹ̀ kí wọ́n kúnlẹ̀ kí wọ́n sì tọrọ ìdáríjì lọ́wọ́ ẹ̀ nígbà tí ifá dé ayé ó jíṣẹ́ fún àwọn ẹlẹgbẹ́ ẹ̀ gbogbo wọn sì kúnlẹ̀ sí iwájú ọ̀ṣun wọ́n ní wípé ẹ jẹ́ kí a kúnlẹ̀ fún obìnrin nítorí obìnrin ló bí wa káwa tó di ènìyàn ọ̀ṣun jẹ́ àmì tí ó dúró fún agbára àti iyì obìnrin ó dúró fún ìfẹ́ ìgbé ayé àwọn obìnrin àti àṣírí agbára àwọn obìnrin nígbà tí ọ̀ṣun parí iṣẹ́ rẹ̀ ní ayé ó wọ inú ilẹ̀ lọ ó sì di odò ọ̀ṣun a máa ń júbà ọ̀ṣun lọ́dọọdún ní oríṣi ìlú tí ó wà ní etí odò ọ̀ṣun èyí tí ó gbáyìí jù ní Òṣogbo níbi tí ọdún Ọ̀ṣun ti di ọdún àgbáyé tí a máa ń ṣe ní oṣù kẹjọ lọ́dọọdún. Ẹ ṣé púpọ̀!